ọ̀jẹ́ ni tó ṣe pé ọya ọ̀lẹ afàjò ní ìgbà tí àwọn ẹlẹgbẹ́ rẹ táwọn lọ sẹ́nu sẹ́ kí ọ̀ á jẹ́ni tó nanú kalẹ̀ tó ń sún kalẹ̀ ọ̀gbà bí iṣẹ́ lọ tó ti dájú òun náà ní pé téèyàn bá ti lè kọ́lẹ̀ níbi ká ṣiṣẹ́ ká wá nǹkan tí ó ṣe ní láǹfààní láyé ń bí táàfin ní jẹ́ni tó táwọn náà táàfin ní jẹ́ni tí ń tọrọ jẹ kò sí tàbí ṣùgbọ́n ẹ̀ bá ti kọ́lẹ̀ níbi àti ṣe bẹ́ẹ̀ yóò sì jẹ́ni tó jẹ́ pé ó fi ìfarabalẹ̀ gbá àwọn àbùkù ńlá àti àwọn ẹ̀tẹ́ eléyìí tó ṣe pé kò lẹ́gbẹ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀sìn wa ẹ̀sìn Islam ó ṣe wá lójú kòkòrò lọ́pọ̀lọpọ̀ láti gbárí mẹ́sẹ́ láti kọjú mẹ́sẹ́ láti ṣe àwọn nǹkan tó ṣe pé yóò ṣe wá láǹfààní kálíbà àjẹni tó ṣe pé àní kálíbà àjẹni tó jẹ́ pé àní jẹ́ ẹni tí ó dẹdun arin lẹ kalẹ̀ tí ó jẹ arísẹmẹsẹ bàbá ọ̀lẹ nígbà tí wọ́n kàwé tán kò sí tàbí ṣùgbọ́n wípé téèyàn bá kàwé tán nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ máa ń wá látara àwé yẹn òun náà ní káwọn oríṣẹ́ iṣẹ́ tó ṣe pé wọ́n jókòó kọ́ ọ́fíìsì yọ́ọ́ máa kọ́ bọ̀wé yọ́ọ́ máa gbowó tabua iṣẹ́ kínkínní owó ńlá eléyìí ló tí ọ̀pọ̀lọpọ̀ fi lọ sí school kése pé wọ́n lọ sí school nítorí àti lọ kọ́làjù nítorí àti lọ kọ́mà lọ́nà tó ṣe pé wọn àní máa tò wọ́n mọ́ àwọn olódo àwọn aláìmẹ̀tì kàn pọ̀lọpọ̀ tó gbédé school òun náà ní kó fẹ́ di ọ̀gá ńlá ọ̀fẹ́ dẹni tó ṣe pé wọ́n máa gbowó tabua látàrí pé òun kàwé ló ti wá gbàgbé yóò pa ẹmẹ́yẹ èèyàn ìwọ̀n ló ti kàwé ṣáájú tòun ó kún akúnlẹ̀ tabarata wọ́n wá sẹ́wọ̀n òrìṣẹ́ àwọn padà dẹni tó ṣe pé pọ̀lọpọ̀ nínú wọn ti máa ń tanra rẹ̀ dànù ebi àti àbùkù àwọn ò fi àgbàlá rẹ̀ wọ́n fi ṣe ibùgbé àmọ́ àwọn ẹni tó ti kún wọn tanra wọn dànù látọ̀ kàwé tátọ̀ wáṣẹ́ tó ríṣẹ́ ọwọ́ àkàmà ṣe náà nì nítorí kọ́ ọmọ bàá jẹ́ni tó ṣe pé ìyà àti àbùkù yóò sodo sí ọ lára ẹ̀rẹ́ lomi ìwé tó kà ní ìgbà tó jáde níléèwé àwọn àmì ńlá iná làmì tó gbà jáde níléèwé àmì ẹ̀yẹ ńlá tó ṣe kó ṣe ṣe kọ́jọ́pẹ́ nìkan ọ̀gbárù rẹ̀ rí iná lọ́lọ́run ẹlẹ́dàá wa ní kọ́ gbà ní ìgbà tí ó jáde nílé ẹ̀kọ́ yẹn nítorí pé ọwọ́ awáṣẹ́ kò ríṣẹ́ ó lè máa lọ ṣiṣẹ́ míì iṣẹ́ tó ṣe pé kò fi nǹkan kan jẹ mẹ́kọ̀ọ́ tó ló ń kọ́ ní school ṣùgbọ́n àṣírí rẹ̀ ń bò ń bẹ̀ kò tó ṣe pé ẹnìkan rí lábùkù àbùkù ọ̀jẹ̀jẹ̀ àìdá òsì jẹ́ tiẹ̀ ó kéré ọ̀pọ̀ òun náà jẹ́ ni tí ń kọ́ bá kù tí ń lé ń gbọ́ bùkátà lórí ara rẹ̀ ó ń gbọ́ lórí aya ó ń gbọ́ lórí ọmọ ọlọ́wọ́n bọ̀ fàlùbáríkà sí nítorí pọ́lọ́ aláàánú ni èsè dandan bí lágbájá ti ṣe rí ṣe látàrí pọ́kàwé kí tàmẹ̀dòdó làlàkàṣègbè náà rí ṣe bẹ́ẹ̀ àkọọ́lẹ̀ kálukú ní bá wọn ká ẹlòmíín wà tó ṣe pé iṣẹ́ tó ń kọ́ iṣẹ́ ọwọ́ ni iṣẹ́ yìí tà lásìkò ìgbà tó fi kọ́sẹ́ ọwọ́ yẹn ìdínú táwọn òbí rẹ fi fi sẹ́nu ẹ̀kọ́sẹ́ yẹn ṣùgbọ́n gbà tí ìkọ́sẹ́ tán tó ní ìdominira ara rẹ̀ òkúta ti bárú sẹ́yìn ní àwùjọ bí tó ti kọ́ àti láwùjọ tọba wa dúró sórí wípé iṣẹ́ tó kọ́ náà ni òun náà ló sì fẹ́ fi jẹun nínú gbèsè ayé ọ̀pẹ́ ń jókòó pátá ni kò wa bọ̀ nígbà tó ṣe wípé aláàánú sì lọ́lọ́ ẹni tó t'i yẹn ọ̀tá máa ní ìsinyìí báyìí ó lè tún lọ wá sẹ́mi kọ́ máa kọ́ yọ kọ́ láàrin ìṣẹ́jú péréte ló tún padà dẹni tó ṣe é pé iṣẹ́ mi ìtọ́ yàtọ̀ síṣẹ́ tó ti kọ́ látàárọ̀ ọjọ́ rẹ̀ yẹn òun náà ni ó máa ṣe yóò tún tara bẹ́ẹ̀ yóò fi là yóò tara bẹ́ẹ̀ yóò dé yẹn aláàánú ọba ẹlẹ́dàá wa wọ́n á ní pé torí pé ṣe bátìrì ni wọ́n kọ́ láyé ìgbà tó gbé bátìrì wá bá wọn bátìrì chargers láti pé kí wọ́n bá wọn pààrọ̀ omi rẹ̀ tani tún lóru bátìrì ẹlẹ́yẹn mọ́ pọ̀lọpọ̀ àwọn bátìrì lónìí tí kankan bá ti ṣe àwọn èèyàn tira láti tún lọ ra bátìrì mi tí wọ́n fi dípò rẹ̀ yàtọ̀ sí bó ti ṣe wà láyé jọ́un kéèyàn á jókòó kó a sọ pé bátìrì náà níṣẹ́ tí ó bá ti jẹ́ bátìrì a jẹ́ pé kò ṣiṣẹ́ mi tẹ́mi lè ṣe nù gbèsè ayé mi ẹ̀ ń bá ṣe bẹ́ẹ̀ tó dájú ọ̀nà ni pé wàhálà àti ápọn òun náà nìkan tó ọmọ báyìí nínú ìgbésí ayé rẹ torí ẹ ẹrí kó ní kálukú nínú wa iná ló níṣẹ́ kan àbí iṣẹ́ mi eléyìí tó ṣe pé ń ṣe eléyìí tó yàn láàyò oníkálukú lẹ́nu iṣẹ́ rẹ̀ onílàákà kan kò lè fojú di ọ́ onílàákà kan kò lè sọ pé ṣíṣẹ́ tí wọ́n wá ń ṣe nu ókè tó bá pèsè tèmi bá ń ṣe nìyẹn tí wọ́n níṣẹ́ mi tó lè fún mi ni tó lọ́nà mi tó lè bá mi gbọ́rọ̀ mi gbà lópin ìgbà tí sẹ́tùn sí ọba ti jẹ́ pé tí ọba ti jẹ́ haram tí ọba ti jẹ́ pé nǹkan tó lọ́wọ́ ọba ẹlẹ́dàá wá sí léwọ̀ bá ní sẹ́tùn sí kí ni nǹkan tó fẹ́ sọ sẹ́ rẹ tó fẹ́ sọ di sí àbùkù kí ni tó fẹ́ sọ sẹ́tùn sí yẹn di ní táwọn kan á mọ̀ fi ọ́ sí yẹ̀yẹ́ nítorí pé látàrí sẹ́ tó ń sí yẹn owó tí wọ́n mọ̀ bọ́ sí ọ lọ́wọ́ yọjú halal owó tí wọ́n máa bọ́ sí ọ lọ́wọ́ yóò jẹ́ owó tó yẹ pé tìrù rẹ̀ bá bọ́ sí yàn lọ́wọ́ ìyẹn tara rẹ̀ dáràn lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa yàtọ̀ sáwọn ti ń ṣiṣẹ́ àwọn iṣẹ́ tó lọ́wọ́ bá ṣe léèwọ̀ àwọn iṣẹ́ tó ṣe pé irú rẹ̀ ọ̀tọ̀ kábà lọ́dọ̀ mùsùlùmí bí ẹni tí ń jalè ẹni tí ń jalè ní ìsinyìí ohunkóhun olè máa jí ṣé iṣẹ́ wa ní iṣẹ́ olè ni léṣe iṣẹ́ ní iṣẹ́ olè iṣẹ́ orí bó ni iṣẹ́ wọ́n lè padà mọ ọlọ́la káàpọ̀ jalè títí gbogbo ètò òfin jalè nínú gbèsè ayé yìí báyìí ọlọ́run ọba òpin kí wọ́n mú ọ. ó kọ́nà tọ́gbà láti jajabọ́ lọ́wọ́ yọ ọlọ́run bá di lọ́la gbé nílẹ̀ wọ́n tó ọmọ gbogbo ọ̀nà àbáyọ eléyìí téèyàn lè gbé ara rẹ̀ tí òfin ní bọ́ sọ́wọ́ ẹni tí ó mú láti fìyà jẹ láyé ń bì eléyìí ò túmọ̀ sí pé ó lè jàjà bọ́ bẹ́ẹ̀ náà tó bá di lọ́la gbẹ̀ndà kìyàm àwọn kan lọ síbi iṣẹ́ ní ìgbà táwọn wà lẹ́nu iṣẹ́ tí wọ́n ń ṣe wàhálà lórí iṣẹ́ wọn ìwọ sùn kánú lé ọ̀kọ́jú mọ́sẹ́ gbogbo ńjọ́ yẹ kó ṣe ó ṣe ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ńṣe lọ pàṣẹ́tì orí sẹ́ńlẹ̀ ò ṣe wọ́n á bí ọ́ lè rìn wọ́n ní iṣẹ́ wò lẹ́yìn ṣe náà rí oní òru iná níṣẹ́ rẹ̀ bọ́ sí iṣẹ́ wo níṣẹ́ tó bọ́ sóru ọ̀dájú wọn ọ̀dá kọ́mpìnì lẹ̀ eléyìí tó ti pé wọ́n ṣe rósítà àwọn ẹni tí ń ṣiṣẹ́ ń bẹ̀ wọn á fi ọ sóòrù ọ̀há lóru ni wọ́n ń ṣiṣẹ́ ẹ̀yin náà ti mà ikú lè lọ́pọ̀lọpọ̀ ru wọ́n ń ṣe ọmọ tó ṣe pé kò ṣiṣẹ́ alágbàfọ̀ tí ń kásọ wálé ẹ̀yin náà ti mà kó lè lélẹ́yìn kàkàkà ti pàkíyèsí rẹ̀ ká ti lè jìnnà síṣẹ́ orí ibú àmọ́ wa gbé lágbájá tiẹ̀ máa ń náwó lágbájá lawọ́ iṣẹ́ wo wá ni lágbájá ń ṣe tó fi rówó tí ń ná tẹ́ fi pè ní ọ̀làwọ́ ìjọ dájú òun náà nípa ẹ̀yin náà lẹ́ bàjẹ́ lọ́wọ́ ẹni tí ẹ̀ máa ti ń ṣe pàtó tí wọ́n á fún ọ lówó tí wọ́n náà ń tẹ́wọ́ sí tó ń gbowó lọ́dọ̀ rẹ̀ nítorí dájú òun náà ní pé ìwọ náà lára bí ó lè bí ó lè ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀ ẹ rí i pé nígbà tí àwọn ọmọ bá wà tí wọ́n ń dàgbà tó ṣe pé wọn kọjú mọ́ káwọn máa wówó halal owó burúkú owó rádaràda iná ni wọ́n fojú sí àwọn olè máa ń pọ̀ láti wá rí jáníkan gbé mọ́tò kọjá ìwọ ò ní ronú pé iṣẹ́ ni wọ́n ṣe kó tó di kí wọ́n rówó tó fi ra mọ́tò yẹn iye títiraka tí wọ́n tiraka iye ibi tí wọ́n pamánú kó tó di pé mọ́tò yẹn jẹ́ tiwọn ìwọ fẹ́ ronú nípa eléyẹn tí ẹ kàn ní pé ah irú mọ́tò ilé mi náà fẹ́ gùn iṣẹ́ wo wá ní dérò rẹ̀ ń tó fi ten million tó fi gun twenty million kankan nítorí dájú ni pé ń gbọ́ ọba ọ padà máa jalè náà ni nínú wọn àwọn náà lẹni ńlọ nǹkan máa ń wọ́n mọ̀ àti ah, àìrú ọmọ tó da báyìí ó lè wá lọ wá yàn láàyò. irun wa náà lẹ́rìí tán lọ fọ́ ṣọ́ọ̀pù oníṣọ́ọ̀pù wọ́n ti máa fojú sọ́ọ̀fì ilẹ̀ kalẹ̀ lọ́sàn-án wọ́n á máa wò pé kí làwọn eléyìí ń ta ok ọjà tó ń ta yẹn ó dàbí ìgbà tó lówó lórí o actually táwọn bá rí kó àwọn lọ ta ni àwọn ta fáwọn ẹnìkan ní pọ́ọ̀kù wọ́n ń ta ẹyọ kọ̀ọ̀kan nínú ọjà yẹn ní forty thousand táwọn bá jí táwọn bá kó lọ sọ́dọ̀ ẹni tí ó tún rà lọ́dọ̀ àwọn olè gẹ́gẹ́ bíi tàwọn ó kúkú lè rà ní fifteen fifteen thousand nígbà táwọn bá sì ríru rẹ̀ two hundred ẹ̀ mọ iye owó táwọn ti kó jọ bí. ẹ rí i pé náà ló jẹ́ kó lè ọ̀pọ̀ ó lè pọ̀ láwùjọ ẹni tí ń tajà ní ìsìn wọn wà safe nítorí pé ńgbà tilẹ̀ bá sùn gbogbo kọ́kọ́rọ́ tẹ̀yìn lẹ tì àgádágodo tẹ gbámọ́lẹ́kùn yín lẹ́kùn yín tó di onírin gbogbo ẹ̀kọ́ jáwọn kankan níwájú àwọn ọmọ olórí ibú táwọn fẹ́ fọ́ ṣọ́ọ̀pù yín àwọn ò gbábí lẹ́kùn yẹn wá rárá ògiri yẹn gan ni wọ́n dojúkọ wọ́n á bá dojúkọ ògiri wọ́n wá wá kí níbi tó ti dá wọ́n máa làmọ́giri títí tó giri ó fi fọ́ tó bá ti fọ́ lóde wọn tó lórí ibú lè korí bọ̀ kó lórí ibú ọwọlé kó wọlé kó wọn máa pẹ́rù yín lóko wàlà hàwùlà wàlà quwwata illa billah ṣé lọ́síwájú wa là níyẹn ìwọ́tọ̀ yẹ kọ́ gbárí mẹ́sẹ́ ìwọ́tọ̀ yẹ kọ́ máa wọ́wọ́ halal eléyìí tó ṣe pẹ́rù òní bọ̀ láti ná eléyìí tó ṣe pé òní máa ná tìfura tìfura ọ̀wá ń wọ́wọ́ haram owó haram tí mú ní sórí ibú owó haram tí èjì kára lè jẹ́ náwọ̀ subhanallah àwọn míì gan nínú àwọn ẹni tí ń tajà wọn à sèèfù níbi tí wọn ti ń tajà yẹn epo lásán nílé epo wọn à sèèfù àwọn olórí ibú kankan lè wá bẹ́ẹ̀ ni so wọn pe mbọ ni mánéjà wa àwọn mánéjà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mánéjà yẹn lálejò wọn ní mọ̀ pé àlejò ọ̀ràn làwọn eléyẹn tọ́ nígbà tí mánéjà bá yọjú. so wọn kàn ní kọ wọlé ni àwọn fẹẹ bá sọ̀rọ̀ kan pàtàkì wọn kàn yọ bátínà tù ní pé ṣé gbígbóná lọ ń ni àbí tútù gbogbo owó tẹ̀sí pa látàárọ ẹ máa kó dà sínú àpò yìí subhanallah iná ni ilé epo ò lè pẹ́ lọ títí kí wọ́n láwọn ń tajà títí aago mẹ́wàá alẹ́ kí lẹ́ fẹ́ sọ pé ẹ jẹ́ yó àwọn tá a ní yìí ń bá wọn ni tọ́wọ́ akọ́ aráàlú ni àwọn náà ti wọlé torí ẹ ẹrí táwọn agbóhùn bá ti fẹ́ máa lu ètò ọ̀gá jù oníkálukú ti bẹ́ wọlé nítorí pé kí ni kò sí security akramakumullah síbẹ̀ yín náà ti ma ẹlòmíì níbi títí ń tajà yẹn kẹtún sí ilé epo ilé ìtajà rẹ̀ làwọn kan wà wọn kàn ra lẹ́ra márùn ògiri báyìí ni wọ́n sì yọba sí ọyà kó jáde ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ wàá gbà tó ń bá rò pàwọ́ àdánù ọ̀sán wọ́n pààwọ̀ subhanallah lọ́sàn-án gàgà tó ń gbà tó yẹ pé àwọn ẹni tó ń rí sẹ́tì wọn ò sí wọ́n pọ̀ àwọn ẹni tó ń fi sẹ́lọ̀ tí wọ́n kọ̀ láti ṣe wọ́n pọ̀ kò sí tàbí ṣùgbọ́n ní ìgbà tí ọwọ́ tiẹ̀ bá ti kágara tọ́kọ́lẹ̀ níbi ká ṣiṣẹ́ halal wàá sì ráyè wàá rójú ráyè láti ṣiṣẹ́ haram. èdè ni tó fi jẹ́ pé a gbọ́dọ̀ máa ara wa lọ sí wa a sì gbọ́dọ̀ máa ara wa lọ di pé gbọ́dọ̀ fẹ́ni kankan ṣe yẹ̀yẹ́ lẹ́nu iṣẹ́ rẹ̀ àwọn èèyàn wà tó yẹ pé iṣẹ́ táwọn yàn láàyò òun náà ní ká bá ní tún sí ní lópin ìgbà tó bá ta lẹ́ni náà wa tó pọ́ gbádùn kó sí gbogbo oníkálukú wa là á máa wọ bàtà àwọn ẹni tó ń finú fẹ́ dọ̀ sọ pé àwọn fẹ́ wọ bàtà mọ́ àwọn ọlọ́mọ tó sà wọn àwọn ọlọ́mọ tí ń dà wọn láàmú láì jẹ́ pé kankan ṣe yí lọ́pọlọ ṣe á sọ pé èèyàn ní wọ bàtà mọ́ nítorí pé nìkan nínú àti ẹ̀jọ̀ ń kóra yín ká wọ́n wá bàtà tó ṣe déédéé ẹsẹ̀ tiẹ̀ wọn ò rí ẹ̀yin tẹ́ sì ní bàtà tó ṣe déédéé ẹsẹ̀ yín lọ́jà kí ló mú yín tẹ́ wá yan bàtà lódì tẹ́ wọn á ń bá bàtà sọ̀tà ẹ̀rí pé gbogbo wa là ń bùkátà bàtà bàbá sì lo bàtà títí bàtà lè padà já bàtà tá ń lò ó ń bùkátà ẹni tí ọba wa so ẹni tí ń ṣe bàtà tọjọ ọmọ ẹyà rẹ yẹn kí ló wá fẹ́ fi ṣe yẹ̀yẹ́ sí nítorí pé sẹ́ bàtà ló ń yàn láàyò sẹ́bẹ̀yìn náà mọ̀ àwọn míì wà tó jẹ́ pé iṣẹ́ télọ̀ ni tó bá jẹ́ pé télọ̀ bá sí kí là bá máa wọ̀ á rí nǹkan máa wọ̀ ṣùgbọ́n àkàn máa da sọ́bóra ni á máa da sọ́bóra ńgbà tó bá lọ gé aṣọ tó rẹ ní bọ́ ọ̀ràn ọmọ àdàbòrà ni ọmọ lọ mọ́tì ọmọ àdàbòrà so àwọn eléyìí iṣẹ́ pàtàkì ní sẹ́tí wọ́n ń ṣe aṣọ tuntun a máa ya à ń bọ̀sibọ́sì ètò ti pẹ́ lára ta lẹni tí ọba máa bá wa gan kìí ṣe gbogbo yẹn lọ́mọ abẹ́rẹ́ fi gán sọ so àwọn tí ń ṣiṣẹ́ yẹn sí àpọ́nlé ní sẹ́tí wọ́n ń ṣe tó fi dórí aago tá à ń fi sọ́wọ́ àti èyí tá à ń dè márùn ògiri ẹni tí ń bá wa tún ṣe iṣẹ́ tó lápọ́nlé iná ní sẹ́tí wọ́n ń ṣe yẹn tó fi dórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ eléyìí tá ń lò láti fi bára wa sọ̀rọ̀ ẹ̀rọ ẹlòmíì lè kó sínú omi ẹlòmíì lè jábọ́ kọ́ mọ́ ṣiṣẹ́ mọ́ ẹni tí ń ṣiṣẹ́ yẹn iṣẹ́ pàtàkì ní iṣẹ́ tí ń ṣe ẹnì kò ṣe fojú di lẹ́nu iṣẹ́ rẹ̀ lópin ìgbà tó bá ti jẹ́ pé iṣẹ́ tí ń ṣe yẹn kì í bá ti ṣe wọ̀ ẹni tí ń ṣe táyà ńkọ́ ọ àmọ́ fi ṣe yẹ̀yẹ́ ọmọ bàbá fọgá ṣé fọgá iṣẹ́ burúkú wa ni ṣé iṣẹ́ tí ọ̀dà ni iṣẹ́ fọgá ni nítorí pé iṣẹ́ tó náà ń ṣe yẹn ó ní nǹkan tó náà fi dí tó bá lọ jẹ́ pé wọn bá máa ṣiṣẹ́ yẹn kí ló rò pé kò bá máa ṣẹlẹ̀ sáwọn èèyàn pẹ̀lú àwọn táyà mọ́tò wọn kí ni ó bá máa ṣẹlẹ̀ sáwọn èèyàn pẹ̀lú àwọn táyà alùpùpù wọn kí ló rò pé kò bá máa ṣẹlẹ̀ sáwọn èèyàn pẹ̀lú àwọn táyà kẹ̀kẹ́ afẹjẹwà eléyìí tó ṣe pé àwọn èèyàn ń gùn lọ́tún tí wọ́n ń gùn lọ́sì wọ́n pé iṣẹ́ tó ní kálukú ń ṣeun àwọn iṣẹ́ tó dáa ni tó fi dórí ẹni tí ń bá wa fọ́ fìlà gbogbo wọn iṣẹ́ tó dáa ní iṣẹ́ tí wọ́n ń ṣe má fẹ́ ní kankan ṣe yẹ̀yẹ́ nítorí iṣẹ́ tí ń ṣe bóyá iṣẹ́ tiẹ̀ dáa ju tiẹ̀ lọ kọ́ ọmọ afojú tẹ́ḿbẹ́lú rẹ̀ tó fi dórí tó bá tọrọ ipò ń fẹ́ fi ọmọ rẹ̀ lẹ́yìn pé lẹ́yìn tó wá jẹ́ pé iṣẹ́ àtúbàtà ṣe ìní wa ń ṣe lẹ́wọ̀ afọmọ fún tó jẹ́ pé à tó lè níjà ni. tẹ́ẹ̀bá ní fọmọ fún ẹ wá nǹkan míì wí ẹ mẹ́jọ jẹ́ pèsè rẹ̀ ti ń ṣeun lẹ́ẹ̀fì máa tàbùkù rẹ̀ nítorí pé tẹ́ẹ̀bá ti tàbùkù rẹ̀ nítorí iṣẹ́ ti ń ṣe àwọn èèyàn máa rí sẹ́yìn sá tó bá sì rí sẹ́yìn sá kò sí tàbí ṣùgbọ́n wọ́n lè máa wọ́nà láti ṣe àwọn iṣẹ́ tó jẹ́ haram láti fi máa sẹ̀mí Islam wa ọkọ wa ike kíkálukú níṣẹ́ lápá kíkálukú ọkọ̀ jùmọ̀ sẹ́rẹ̀ àgbọ̀dọ̀ jẹ́ni tó ṣe é gbé á alẹ́ akọ̀ láti ṣiṣẹ́ ẹ wá lọ wábi kẹtẹ ẹ máa jokosi sí ma máa jókòó síbi kan àwọn akóbára wọn tí èyí ara wọn ma rí sọ sí gbogbo nǹkan tí máa ń lọ ọrọ tí ń jẹ lọ èyí tí ń jẹ bọ̀ ẹ̀yin náà ni ẹni tó dilẹ̀ tí wọ́n ma bá wọn dá lè ní ibi táwọn èèyàn máa gbà kọjá àtẹni tí ń lọ àtẹni tí ń àwọn ayé àwọn abètè àwọn òní kọjú òfófó yìí náà ni òfófó yìí náà ni wọn máa rí táwọn èèyàn mú gbọ́ àríṣẹ́ ni màá wí sí fapá dìbò tiẹ̀ mọ́lẹ̀ àríṣẹ́ mẹ́sẹ̀ bá bọ̀ lẹ̀ àwọn èèyàn ń ṣiṣẹ́ ìwọ ní kọjú mẹ́sẹ́ ó lè sọ pé kò ṣiṣẹ́ lóde kò ṣe ṣiṣẹ́ lóde ilé ìtajà lọ́lọ́ ni làwọn èèyàn rẹ rù ni wọ́n ń gbé bọ̀ wọ́n fẹ́ gbé sínú mọ́tò wọn lọ bá wọn gbà ni wọn ò fún ọ lówó iṣẹ́ náà lé léèyàn náà nítorí báwọn ẹni tí ń ṣe òfin kankan dáa tó wọn á ń sí lọ́sí jù wọn lọ àti pé Yorùbá gan wọ́n ti fẹ́ràn ìtajà burúkú wọ́n máa pera wọn ní tí wọ́n jẹ́ nígbà tó ò níṣẹ́ ó tún máa yúnra àwọn sọ pé mi ò lè ṣe eléyìí ṣé ebi ọ̀wá ni ṣé ebi ò ní rẹ kò ní sí ọmọ ọdọ rẹ ní òjò kò sí. ọlọ́run gbìyànjú nǹkan tó ga òòrè kékeré ló ní ṣé sùúrù nítorí pé kò ṣe ètò kéré yẹn ó pè ọdún kọ́ máa retí irọ́ tó ń retí tí ọba padà bọ́ sí nǹkan àbùkù tó ń sá fún eléyìí tó jẹ́ ìyá àti bàbá rẹ̀ níbi tó ti kí oní ọ̀sọ̀kalẹ̀ ságbólé rẹ̀ torí ẹ̀ lọ́dọ̀ àwa yorùbá ní ẹnìkan sọ pé wọ́n fi sẹ́lọ̀ òun ò lè ṣe irú sẹ́yìn wọ́n taka sórí mi ò lè ṣe irú ẹ̀ láéláé ní a ṣe dírẹ́fà èmi kọ́ ó ti tẹ́ alẹ́ fẹ́ sí kí lẹ́ fẹ́ sí. ẹ kàwé ẹ̀rí tẹ́ ẹ sì máa mọ́tò wà wọ́n láwọn gba láísẹ̀nsì fún yín ẹ máa ṣiṣẹ́ dírìvà ẹnu pẹ́ ṣe dírìvà aláàánú lọ́lọ́ ọlọ́run lè sí nàmí fún yín á ní ẹ má fi lọ mí tẹ́ ẹ wí ni àbọ̀ lẹ́nu yín tẹ́ ẹ bá tún fi irú rẹ lọ mí mi fún yín ni o ẹ gbọ́rọ̀ ẹni tí ìyá burúkú ń jẹ tọrẹ ní sàánú rẹ títún yanra ẹ rí i pé tọ́jà nǹkan aburú iná ní kọjá pé iṣẹ́ ti ń ṣe kìí ṣe iṣẹ́ tó lọ títí ẹ rí bàbá haúsá kan nísìn ní àbáwọjà ó lè jẹ́ pé magi magi rọ́bà kan lórówó rà kápẹ́ wọ́n ń tà ní one thousand five ó ní one thousand five yẹn lọ́ra yóò sì rà lé kalẹ̀ yóò wá sakasaka kan tí ó tẹ́lẹ̀ yóò sì lé kalẹ̀ wípé mẹ́ta yé báyìí márùn-ún yé báyìí yóò sì jókòó òtún ní fojú pamọ́ bí Yorùbá pé kí wọ́n má kọlu ẹ̀ má bẹ́ má ti èsì pọ́ ń jalè ẹjọ́ bá sì wá ẹ bá ń kó lè mẹ́ta ẹ bá ń kó lè mẹ́rin nígbà tó rà lẹ́gbẹ̀ẹ́ náà àǹgọ́mọ àǹgọ́ àti tàtàn àti tàtàn ń lọ lé mi yóò sì gba ibi tó ti ra tòmátò lọ ibi tó ti ra tarodo yọ rẹ wéédú yọ rẹ fọ yóò tún ra àgbàdo tí ó lọ fún ìyàwó rẹ̀ tí wọ́n fi ṣe túwó yóò sì rẹran tó bá rẹran ó lè rẹran one fifty kó ní kí wọ́n bò ń tegun fifty sí ó ti di two hundred so yóò gbé lọlé inú ìyàwó dùn àwùjọ ìjọba àná tó ń ti sẹ́tí ń ṣe òun ìjọba àná ẹ̀yin jẹ́ wá jẹ́ pé forí lagi nìyí níbi ká ṣiṣẹ́ ẹlòmíì ẹjọ́ kẹrin ní jẹ̀bìsì so àwọn ńgbà wọn ti fi sínú àníyàn wọn báwọn tọ́jú lé ẹ̀wù bọ́lọ̀ ṣe ń bò wọn láti rí àwọn ò ní fojú diṣẹ́ kankan tòmátò ní ìsìn bàbá àgbàlagbà ó lè jẹ́ pé ló lé kalẹ̀ wàhálà yóò sì jókòó tì so ẹni tó bá sì dé ta ní ta tòmátò èmi náà ni mélòó lẹ fẹ́ rà yóò sì ta fún àwa ń tiwa fáàrí ti pọ̀ jù ìyúnra burúkú lórí rọ́ kakọ́ jìyà ẹni tí ò ní kankan títún sakọ ẹni tí ò ní kankan títún yọra so ń tọ́dájú òun náà ní pé nígbà ìgbẹ́yìn ẹ padà rí pọ̀pọ̀lọpọ̀ ń jalè náà ìdí nu olè pọ̀ láwùjọ Yorùbá gan àwọn ọmọ tí ń jalè pọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọlọ́run sì fún wọn lẹ́bùn tó ṣe pé tí wọ́n bá lò dáadáa wàláhì ntí wọn ọba ti ní láyé kò bá ti pọ̀ ṣùgbọ́n gbà téèyàn ti ó ti dínà mọ́pọlọ rẹ̀ ètí ọba ti jẹ́ báyìí ajẹ́pẹ̀ lè ṣiṣẹ́ kò sí tàbí ṣùgbọ́n àwọn ẹni táwọn ń jalè wọ́n tọ̀ wa wọ́n fẹ́ bọ́ ọdọ́ rẹ̀ àwọn ọmọ polówó tí ọda fún ọ ìwọ náà padà dẹni tó ṣe pé ọmọ òkè òkè ọ̀nà àbáyọ náà ni ó ti wá gbàgbé pé kò lè má tó ń ti pòun fúnra ara rẹ̀ ìyẹn olè jíjà ẹkún ló máa ń fi ń pani láyé ó máa ń pani lẹ́kún nù sàárè ó máa ń pani lẹ́kún jọ gbẹndàlùkìyàmà láyé ń bí ó lè máa bọ́ sí ńgbà kankan máa rẹ́rìn ṣùgbọ́n wàláhì ọjọ́ kan bọ̀ tọwọ́ pálábá yín ṣèkì ọwọ́ báyìí tọwọ́ bá sì báyìí ẹ̀rí olè ìjọba kó wọn ẹnì ìbá wọn jáde rí. bẹ́ẹ̀ni àkọọ́lẹ̀ tiẹ̀ nìyẹn torí pé jọtọ lọ ń kọpọ wọ pálábà rí òṣègì nìyẹn torí ẹ anjali yọ wọ́pọ̀ láwùjọ táwọn èèyàn bá ti ka sẹkùn anjali yọ wọ́pọ̀ láwùjọ tí ìyúnra tó bá ti pọ̀ jù ní ìsìn ọsọ pé ẹ fẹ́ máa ṣe ten thousand fún mi àdúrú mi ẹ wo mí ni wọ́n fẹ́ rọ̀ ni èsì kan fẹ́ rọ̀ èyí tó wà iná ló mójútó lẹ́nu eléyìí lọ́lọ́run tó ti sínú àmì fún ọmọ mi ọ̀kadà ni wà ó gbéyàn lórí ọ̀kadà ẹni tó wá gbé lórí ọ̀kadà wọn á rí i pé ah pẹ̀lú bọ́mọ yìí ṣe ń bá mi sọ̀rọ̀ kìí ṣe ẹni tí ò kàwé ah, ọlọ́kadà kí ló sún yín dédìí eléyìí mo wá sẹ́yìn rí sẹ́yìn ọdún mi fẹ́ wà stranded kí n kà dúró kí n má rí nǹkan kan ṣe kí nǹkan burúkú ọmọ wa bà mí ìwé wo lọ kà ó báyìí báyìí jáde specialization rẹ̀ nǹkan báyìí báyìí ọ̀dọ̀ àgbà káàdì yìí tọba ara yìí pè mí lọ́ba sì pè lọ́ba ní kọ́ wa tí ó wọn bá rí i pé ọmọ ìgbárí púpọ̀ ọ̀kadà ọ̀yẹ́rù rẹ̀ ọ̀dọ̀ àtẹ́kí wọn á jókòó kalẹ̀ ni èmi náà mọ̀ pé kò yẹ mi àmọ́ ṣé ibi ọ̀há ní mi tí ń bá ṣiṣẹ́ ọ̀padà ẹni tí wọ́n ń pè lórúkọ ebi yẹ mi. níparí wọ́n fún ọmọ yìí ní iṣẹ́ iṣẹ́ ńlá tó ṣe déédéé pẹ̀lú ibi tí làákà rẹ̀ ti dé ok kọ́mọ́sọ̀kadà bó ni ọba ti padé lẹ́yìn torí ẹ̀ tó bá jókòó tẹ́tẹ́rẹ́ ntí ọ̀dọ́ padà wá bọ̀ sọ̀rẹ́ ntí ọ̀dọ́ padà mú ọ lọ síbi tí ọ̀dà kámẹ́jẹni tó ẹgbẹ́ ìjọra ẹni lójú gbéraga burúkú ọmọ dà wá láàmú táburú òfin wa máa jẹ tiwa nù gbèsè ayé aláàánú tó bá ti gbìyànjú ó rí i pé ọlọ́run ọba ẹlẹ́dàá wọ́n sànù rẹ náà ni màkìyàn wá jẹ́ pé ọ̀yàn ṣe olè ọ̀yàn láàyò wọ́n fẹ́ràn kọ́pọ̀ àwọn èèyàn lẹ́kún kó wọn lè bá rẹ́rìn sẹ́wọ̀n pé ń dájọ́ ni ìbànújẹ́ kò ní fi ọ́lẹ̀ ńjọ kan ìbànújẹ́ ò ní tán nínú àgbàlá rẹ̀ ńjọ kan ìgbésí ayé rẹ̀ láti ìbẹ̀rẹ̀ dópin ò ní rí ẹ̀rín gidi rín nítorí pé àwọn kan lẹ́kún ni ẹni pé tó máa fọ́ ṣọ́ọ̀pù ẹnìkan nísìn àwọn kó gbogbo ẹ̀ lọ lóru láàárọ̀ ńgbà tí kálukú bá dé tán bá ń ba dárò apá kan náà àwọn olè tọ́jà lè náà máa bẹ́ẹ̀ o àwọn náà tún máa wò pé ókè àti ẹ̀kọ́ tán agbọn bíi báyìí ókè kò burú torí ẹ̀ ló ti jẹ́ pé ń kò sówó tí nítorí bẹ́ẹ̀ ṣiṣẹ́ ẹ si bẹ́ẹ̀ ṣe ń làágùn kó tó di pẹ́ rówó ẹni tí ń jalè owó kẹjọ lójú torí pé ohun gbogbo kì í tó lè wọ́n mọ̀ àwọn kere kéré náà ni ó kéré náà ni ó kéré náà ni ó yẹ káwọn tún jalè jù bá lọ títí tọ́lọ́run fi ní kí wọ́n mú wa torí ẹ̀ kálukú kè sọ́mọ o kálukú sẹ́rí gbogbo ẹni tẹ́ ń rí lóyún ọmọ ẹnìkan làwọn náà kálukú kó kè sọ́mọ ẹ̀yà rẹ̀ gbogbo ẹni tí ẹni tí ń hùwà burúkú ọmọ ìyá ẹnìkan ni wọn ẹ má jẹ́ ká jẹ́ ẹni tó ṣe yí pé á dagun lá sí àwọn ẹni tọkàn wá gbọ́ngbà. bàbá tiẹ̀ lè dá sọ̀rọ̀ ara àta ẹ má dagun lá sọ̀rọ̀ àwọn tọkàn yín gbọ̀ngbọ̀n nítorí tó bá lọ yíwọ́ wàláhì ẹ̀yin náà fara gbà ẹni tó kọ̀ gbọ̀ngbọ̀n ẹ má ah, iṣẹ́ wò lẹ́ ń ṣe ní iṣẹ́ olágbájá ẹ pè àwa náà wọn náà ṣe tán tá a ṣiṣẹ́ yá wàdà ẹ fi mọ sẹ́tì máa ń ṣe. àmọ́ kí ẹ o ọba ti kàn yẹn kó ṣe kàn mí kó ṣe kàn mí ọmọ tí mo bí kó ṣe kàn mí kó ṣe kàn mí mi àbábúrò mi kó ṣe kàn mí sábúrú bá ṣẹlẹ̀ nísìn ṣé bàlújẹ́ yẹn ọ̀dọ̀dọ̀ tí náà bí òní débẹ̀ bẹ́ẹ̀ náà ni bá ṣẹlẹ̀ sí ẹ rí i pé ìdùnnú náà torí ọkàn mi dáadáa torí kẹtẹ ẹ bá rí tẹ ẹ bá dákẹ́ tó bá lọ yíwọ́ ẹ bá ẹ máa padà kábàámọ̀ pé ìbá ṣe pé mo ti mà kí èsì ti pàkíyèsí ọmọ yìí o torí ẹ náà ni yorùbá tó ní ọmọ yìí ó ṣàgbàfọ̀ ó ń kásọ wálé sẹ́wọ̀n kó pè fákèsì ó pè fákèsì gidigidi nísìn ọmọ kọ̀mọ́tàjà ń lé provision tábà pé lé provision ló sí ó kó mílíkì dọ́sìn mẹ́ta wọlé lánàá ó tún kó méjì wọlé lónìí kí la ti fẹ́ ṣe mílíkì ó ní ẹ̀mọ́dà ǹjẹ́ ọba kan yẹn ẹ̀mọ́dà sí o kó sí kàn mí ọkàn mi bàjẹ́ ibi tó ń bá ti ń kó mílíkì ọ̀sọ̀ ọmọ ń ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn provision kó mílíkì wọlé bẹ́ẹ̀ ọmọ dáàpọ̀ lọ́dọ̀ ọ̀gá rẹ̀ tí fi ń fún ọ mílíkì báyìí ẹ sì lè pọ̀ gánà pé èmi lọ́mọ wá fún yín tó dáa tó kẹ́ ẹ máa fún mílíkì dọ́sìn dọ́sìn lójoojúmọ́ ẹ fi tètè dínà olè jà nítorí pé kọ́mọ sọyìn ló kọ́re níyì tìyín náà kọ́mọ sọyìn lórúkọ ọbú torí ẹ láwùjọ tiwa ó dájú pé àwọn òbí wọ́n pín sóríṣi méjì nípa bíbọ́mọwí àtàìbáwí àwọn òbí wà tọ́kí tó dà lọ́dọ̀ tún wa òun náà nìkan mọ́ ọmọ owó wa ọ̀nà yóò wọ ọgbà òfin rówó kọ̀fẹ́ kàn ọmọ tó bá pawó tó mówó wálé làwọn òbí rẹ̀ mà làwọn òbí eléyìí àwọn òbí kan sì wà tó ẹ pé láàárọ̀ ni lọ́sàn-án ni lóru ni wọ́n máa tẹ̀ mọ́ àwọn ọmọ wọn létí ntí ó bá ti jẹ́ halal ò gbọ́dọ̀ fọwọ́ kàn irú àwọn òbí rere làwọn eléyìí àbí máa ń torí kọ́ mọ́lẹ́bà máa fún wa lówó oúnjẹ nǹkan mọ tó dẹni tó wà ń kókó fún wa lówó oúnjẹ ta ni ti kọ́kọ́ ń fọ́ọ̀mà lówó oúnjẹ ṣé báwa ni yìí ṣe wàá máa ṣèṣẹ̀ mi pé ọmọ ní ọ̀padà máa bọ́ mi bọ́ mi báwo bẹ́ẹ̀ ni tó bá lówó tó bá fún mi kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ pé wàá máa ṣèṣẹ̀ mi mo jókòó tẹ́tẹ́rẹ́ mo ń retí ọmọ ọ̀gbádùn nìyẹn nítorí pé tọ́ba ti lẹ́mìí bẹ́ẹ̀ irú wọn ní dàgùn lásán ma ní pé tọ́ba wọ ọmọ kọ́ mo ṣe láti mú wá ọmọ náà mọ̀ wá wúra rẹ̀ pé bàbá mi mi fẹ́ kẹ́ máa dá sí ní ọkàn yìí o mò ń fún yín lówó àbí ń fún yín lówó kí ni ti yín nípa ọ̀nà tí mò ń gbà ro wọ́n padà pa ọmọ ọ̀hún tí wọ́n náà tó sì wà láyé tọ́mọ gbé bànújẹ́ ká tó sì mọ̀ pé yorùbá kò sí ìtàwọn ìsọ tọ́ba ti yọ lọ́ọ̀kan bàbá ọmọ tí àbí òye wa so ó kọrin lọ́yẹ kó sánà kọ́ màrí ọ̀sọ́ kì í so bú kí wàá tọmọ kẹjọ fìjà pẹ́ ta lórí kó ń pè é lọ sídìí kó ṣe dáadáa eléyìí tí ọ̀fẹ́ ṣe ó sàn ju kọ́ ọmọ wa gbé bànújẹ́ ká pé wọ́n sì pa ọmọ yìí lójú mi láì tí ì kú mi. torí ẹ ọmọ rẹ ọmọ fẹ́ dáadáa fún ni ò ní fẹ́ àìdáa fún gbogbo bàbá màmá tí wọ́n bá ń wọ ọmọ wọn ran tọ́mọ fi di pé ń jalè tọ́mọ fi di ọlọ́ṣà tọ́mọ fi di pé kò sí tọ́ka sí pọ́mọ tèmi lélẹ́yìí à ọ̀dájú pa burú ńlá ni o ṣé fọ́ sọ pé wèrè ṣe wò lọ́jà àtàní ọ̀hà pè lọ́mọ tiẹ̀ kò sẹ́ni tó pè lọ́mọ torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé àti fi kéékèèké lọ́mọ ti bẹ̀rẹ̀ ọmọ yín òun jẹ́ pé tí títì ni máa ti dúró yóò dúró létí títì yóò máa sọ gbogbo mọ́tò tí máa ń bọ̀ tó a ti rí pé mọ́tò yín flash wọ́n sọ bàbá o bàbá o sọmọ rẹ ni màá ṣe báyìí ó dájú pé àwọn ọmọ ti ń ṣe bẹ́ẹ̀ ilé àwọn òbí wọn súnmọ́ bẹ́ẹ̀ ilé àwọn fámìlì wọn súnmọ́ bẹ́ẹ̀ ó yẹ ká ti rẹ́ni tó pàkíyèsí wọn sẹ́ẹ̀rí tó bá ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ fọ́ma àti dá wọn padà kí rọrùn tọmọ bá ti dẹni tí ó máa èèyàn rà létí ọ̀nà nítorí pọ́fẹ́ gbowó lọ́dọ̀ wọn tí wọ́n bá ti ń fún lówó òun tí wọ́n fi ń tọ́ lẹ́nu wò dín dùn ma wàláhì àti ilé wọn kó ń bẹ ìrọ̀rùn ma. ìtìjú tí ọmọ wa kó bá yín yóò kọjá sísọ. wọ́n gba ọmọ bàbá alágbájá nu àbóǹgá ni lágbájá tó ń pè má bàbá ó náà ní. ẹ sì mọ kọ́kọ́bí àkọ́bí wa máa sábà pè má bàbá àkọ́bí yìí ti wá gbá bọ́ọ̀lù jágéètì. ẹ̀dá àwọn ikọ́ tẹ̀lé wọn kọ́ àfikọ́ lọ́wọ́ tó sànú àwọn. sẹ́rí láti bẹ̀ ọ́n ọmọ máa padà dọ́mọ sọ́ta ni wọ́n lọ wórí ta wọ́n á sọ pé ní gbogbo àdúgbò yìí àwọn gan ni ọmọ eré àyè ọmọ eré àyè tó kọ́ tọ́jà o àwọn ọmọ eré àyè yọ àdìgbé wọn mú tramadol wọn fa ògógóró. ọ̀nfàgbó ọmọ máa ṣe wèrè létí ọ̀nà sọ̀rọ̀ títí wọn náà bá ń bọ̀ kápọ̀ kàdà ń gbé ọwọ́ abá rẹ da títí rọ́bì adákùn gbà náà kí ló dé bàbá ibi tá ń lọ àní ebi ń sanwó fún ọ ni. sọ bàjẹ́ nìyẹn o nǹkan so nígbà tó bá ti di pé ọmọ rẹ ó ti ń hurú àwọn dáradá báwọn ìjọ padà wàlá ọlọ́ọ̀nìkan káwa pé ń rù lóyè tẹ́kí kálukú wa oníkálukú ń tiraka ni láti sẹ̀mí láti jẹ halal kálukú ń gbìyànjú láti sá fún haram àbí sẹ́wù lọ́wọ́ ànlẹ̀ kò sẹ́ oníkálukú ń gbìyànjú ni pẹ̀lú ìwọ̀nba tó bá lè ṣe ìwọ̀nba tó bá lè ṣe ìwọ̀nba tó bá lè ṣe káwa pé rù lóyè náà ni àwọn kan mọ̀ á gbẹ́lẹ̀ nípa fẹ́ ṣe foundation ilé làwọn ọmọ kan wà á yọjú pé ẹ sanwó lẹ̀ ní Ògbómọ̀ṣọ́ yìí à ọ̀dájú pọ̀ kàn àbùkù. irú rẹ̀ ti dé o ó ti wà gbogbo àwọn wèrè dáńsẹ lẹ́kọ̀ọ́ tí ò nítumọ̀ gbogbo àwọn ọwọ́dí orí tó kún èkó tó yẹ pé àwọn èèyàn ń ṣépè fún yàn tó bá lọ bá bàbá elépè burúkú lẹ́nu yóò tọ́ lépè lẹ́kọ̀ọ́ nga wàláhìí tó láàyè ẹlòmíràn sọ pé sẹ́fẹ́ gbowó ni àwọn bẹ́ẹ̀ ni àgbàmáyín sì nù. ọlọ́yẹ̀ bá lómi tó kó sẹ́nu tírélà ẹ rẹ lómi owó náà ní ọ̀nà tí ó fi dorí ibú fún kò sẹ́ni tó bá wọlé wọ́n lè máa yàn mí jẹ́ kí n máa rẹ́rìn nǹkan ju agbára mi lọ ni tálẹ́ni tó bá wọlé lẹ́kọ̀ọ́ náà gbogbo ọmọ ni fi di pé a máa wọ́n wá rí i pé ibi ilé tí wọ́n ń ṣe yìí ni wọ́n ti fẹ́ dé pẹ̀ àwọn ò lè já bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n gbẹ wọ tẹ́rítìrì wa ni ẹni tí fà tó bá sì wọ tẹ́rítìrì wa ó máa ó máa ó máa ó máa ó máa ó máa ó máa ó máa ó máa fún wa ní owó kó tó di kó lè lọ tọ́ba ń já pákó ẹ lè já àfi kẹ́ ẹ sanwó bẹ́ẹ̀ lè kórì àìkú ọ̀rọ̀run àwọn ọmọ kẹtì wa sọ ọmọ àtàlẹkọ wọ́n ti wá lé wọn àbí lu òtí ẹ̀gbẹ́ wọn mọ́ wọn ò rọ́mọ dáńsẹ́ mọ́ lágbọ́n ibi tí wọ́n wà àwọn kan tó ti gba tẹ́rítìrì mọ́ àwọn lọ́wọ́ ọ̀rọ̀ arántí pé ọmọ ìbàdàn ló bí iwájú ọba ṣe lọ ẹ̀yìn là á padà sí arántí pọ́ ọmọ ọ̀yọ́ ló ọ̀nà tó mórí lé ọ̀yọ́ arántí pọ́ ọmọ ògbómọ̀ṣọ́ ló ọ̀nà ń bọ̀ wá sí ògbómọ̀ṣọ́ ń bí ọ̀ràn tí kò máa lọ́rin lọ òun náà tún gba gèrè álímì lọ oníkó wa wọ́n ní ìṣe tá à ń ṣe lóko á sì ń le sẹ́yìn pé àwọn wà dánù ti wọ̀lú wá bá wa báyìí nítorí pé ọ̀gẹ̀dẹ̀ ń jẹrà àní pípọn ló ń pọn láwùjọ àwa Yorùbá yìí kárí kéèyàn máa ṣe bàjẹ́ ká dágun láti ká má sọ̀rọ̀ ó ti pọ̀jù fún wa. ńgbà táburú rẹ̀ bá sì dé yọ sàn dé ọ̀dọ̀ kálukú náà ẹ wá wò wò ó ti wá débi gbé tó fi dé lọrin bẹ́ẹ̀ àwọn èèyàn ra lẹ̀ tí wọ́n bá fẹ́ lọ sàmì sórí lẹ́hùn àwọn ọmọ aláìníṣẹ́ kan ti débẹ̀ pé à bàbá ẹ sanwó àmì yẹn o àmì báwo lórí ilẹ̀ tí mo rà lọ́dọ̀ yín àbí lọ́dọ̀ ọba yín bọ́lọ́ ti jẹ́ àwọn làwọn wà ní tẹ́rìtìrì wọ́n ti kó débẹ̀ fẹ́mi àti wá ń ṣiṣẹ́ ẹ bá balẹ̀ débi pé ẹ̀ ń ṣe dẹ́kin rẹ̀ ẹ tún fẹ́ kọ́tòkè pé ẹ sanwó ẹ tún fẹ́ tún lẹ́ra lọ́dọ̀ ta ni. Islam sọ pé látẹ̀bẹ̀ màlẹ́ ìsàǹdà ntí ẹ bá ṣe tiẹ̀ má ta búlọ́ọ̀kù mọ́ ra rẹ ni àbí pẹ̀ ilẹ̀ ni mo ra lọ́dọ̀ rẹ ni àbí kìnnì irú rẹ náà tó ti dógbó mọ́ sọ́ńbì wọ́n ń wọlé kàńbì kàńbì kàńjọ́ ni pé wọ́n rà wọ́n wá ń wo làwọn ọmọ kan bá péjọ ọbẹ̀ pé à wọn ò ní wo kó tó sẹ́tù àwọn sẹ́tù yín bá wò ẹ̀yin gẹ́gẹ́ bíi dání kí àwọn lọ́mọ àdúgbò ọmọ àdúgbò bá wò níjẹ́ òní rádaràda wọlé wá bá wa kàkà káwọn ẹni tó jẹ́ bàbá táwọn dàgbà tó ẹ pé tí wọ́n bá sọ̀rọ̀ ẹ̀rú ọ̀bà àwọn ọmọ káwọn náà halẹ̀ mọ́ wọn pé ọmọdé ni tí wọ́n sọmọdé kòbóró wọ́n sọmọdé dọ́dọ̀ tiẹ̀ náà jọ̀ka ọmọ rẹ fẹ́ ra lé lọ́la tí ó lò wọ́n wo àwọn òtúnkọ́ fọwọn kí n jọ àwọn gbà wájú gbẹ̀yìn pé ẹ máa wo wọn bẹ́ẹ̀ bì wọn ni kí wọ́n wó kíni bàbá ẹ̀ sanwó wa tẹ́fẹ́ sì sanwó wíwọlé ẹni láti sanwó kíkọ́lé gbogbo orú àwọn wa rádaràda mọ́ṣíìnì tí ó gbẹ bọ́ owó ribiribi wọ́n fẹ́ fi gbẹ bọ́ owó fa ètò ìpínlẹ̀ tó bá gbẹ́tẹ́ lọ́pọ̀lọpọ̀ àyè gan yóò wúlò fún gbogbo aráàlú ni làwọn kan bá máa yọ lọ́tún wọ́n bá máa yọ lọ́sì wọ́n máa gbé ọ̀kadà ni wọ́n lè kóra mẹ́ta mẹ́ta méjì méjì wọ́n ṣe ń yọ ńkọ́nà yìí wọ́n ń yọ ńkọ́nà yìí bí ló dé pé à á rí ọkọ̀ tó ń gbẹ́ bọ́ òní nígbà tẹ wá rí kí lẹ́yìn fẹ́ ṣe fún àwọn sanwó ni àwọn ò gbẹ́ bọ́ òní tẹ́rìtìrì wa láì sanwó láì jẹ́ pé wọ́n fún wa lówó wọ́n tẹ́tì la billah nǹkan yẹn náà ti di tọrọ fakálé lógun mọ́sàn bẹ́ẹ̀ náà ló tún ṣẹlẹ̀ láwọn àlùmí sẹ́wọ̀n pé ẹ̀yin náà lẹ sọ pé bí bá ń bọ̀ lókè àwọn lẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ láyé jọ ṣùgbọ́n nísìnyí kọ́ ojúlẹ̀ ẹ̀ mú tó ẹ̀ mú nǹkan ẹ̀ dí àwọn ẹ̀ tún mójútó kankan torí pé nǹkan yẹn ti ń di bárakú fáwọn ọmọ tí ń ṣe àfi kí kálukú ó dìde ká gbà àbàjẹ́ lọ́dọ̀ ń bàjẹ́ tí wọn bá rí èèyàn ṣe mọ́ àwọn náà ní máa padà jalè owó kí ni wọ́n ń gbà kí ni wọ́n rà nígbà tiẹ̀ tí wọ́n fi sanwó ẹ̀ tóbi àmọ́ abẹ́ wulẹ̀ pé wọ́n sẹ́tù yín sẹ́tù yín pé kí ni orí yín ni mọ́tò yẹn ń gbà ni àbí bàbá yín lọ́dà lọ́dà ọ̀dà sọ́nà tóbi dákẹ́ tí mọ́tò tó bá ti lè gbọ́rí ọ̀dà yóò kà kò ní kó wọ́n sanwó rẹ̀ fún yín ọba ni lọ́kàn jẹ́ o níbi táwọn èèyàn bá ti wá papọ̀ jù báwọn táwọn ọ̀fẹ́ kọjú mọ́ni tí ó wúlò wọn ò fẹ́ kọjú máa ń tí ó ṣe ní láǹfààní àìwá sọ pé aburú ń ṣẹlẹ̀ kò sẹ́ni ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ àwọn yóò máa jalè wọ́n máa gbé nǹkan ní nǹkan wọ́n máa jí nǹkan ní nǹkan haramu ni wọ́n máa dùn mọ́ wọn lẹ́nu jù ẹ mà pẹ̀lú owó téèyàn bá gbà wọn haramu ni wọ́n ń pè lábẹ́ òfin ọlọ́run ọ̀talẹ̀ fún mi ìrànlẹ̀ lọ́dọ̀ rẹ̀ òní kí n máa sanwó owó kí ni mo fẹ́ san kò sẹ́ni tó sanrú rẹ̀ tí ò ní ṣépè yóò sì sẹ́kọ̀ọ́sẹ́ àdúrà sàn jù pé lọ bàbá àjẹpọ̀ ọmọ tiẹ̀ ọba àtijọ́ kan náà àti hùwà burúkú bẹ́ẹ̀ kọ́ bá sọ̀rọ̀ níbi tí bá ti gbọ́ tó bá gbẹ àbúrò abẹ́gbọ́n rẹ̀ ọba wà náà àti hùwà bẹ́ẹ̀ kọ́ bá sọ̀rọ̀ níbi tí bá ti gbọ́ nítorí tí wọ́n bá ń pín ìpè yẹn kí wọ́n má bàa pín délé tiyín ìwà tó dáa iná lọ́lọ́wọ́n bá ń fẹ́ ká máa hù torí pé nínú tuma pa jẹ́ mùsùlùmí nù àwọn wa tí ó ta islam ṣe léèwọ̀ mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí i ọlọ́run ẹlẹ́dàá wa kọ́dàkùn kó tún wà wá sí i àwọn wa pálapàla rádaràda ọlọ́run kọ́ gbà sọnù kúrò lọ́wọ́ wa àwọn wa tó dáa tó wúlò ọlọ́run dákun kó fi jàrọ̀ rẹ̀ fún wa. aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiru innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل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 àti àwọn ojú pọ̀nà tí ọ̀dà tó dé tọ́mọ èèyàn máa fi wá owó gbogbo ẹ̀ la gbọ́dọ̀ jìnnà sí o gbogbo ẹ̀ la gbọ́dọ̀ sọ̀ra fún gbogbo ntọ́lọ́mba ti pèlè wọ̀ nínú tùmọ̀pá jẹ́ mùsùlùmí nù a gbọ́dọ̀ jìnnà sí nítorí pé lójú ọ̀nà kálíbà sóríire kálíbà wàlìjẹ́nà àfi ká rí i pé gbogbo ntọ́lọ́ ní ká máa ń ṣe là ń ṣe gbogbo ntọ́sí ní ká jìnnà sí la pàtì eléyìí ni ó ṣe sábàbí ká sọ oríire lọ́la kìyàm ọlọ́run ẹlẹ́dàá wa ó fẹ́ràn wa púpọ̀ iná ló ṣe ṣe àlàyé yéké fún wa lórí kí lọ́tọ́ àti kí ni ọ̀tọ́ torí kémi pẹ̀lú rẹ ká lè bá àmójútó ìtọ́tọ́ ká jìnnà sí ìtí ọ̀tọ̀ àwọn aburú pípọ̀ ń bẹ nínú kọjá pé owó téèyàn ń jẹ haram ni ẹ jẹ́ ká mẹ́nu ní ìwọ̀nba sókè kálí bá jìnnà sí i àkọ́kọ́ ni pé gbogbo ẹni tí bá ti ń jẹ wo haram nítorí dájú ni pé ó ti ń tẹ̀lé ta ṣètàn ẹni tí bá ti ń jẹ wo haram ó ti ń jẹ wo ó ti ń jẹ ó ti ń tẹ̀lé ti aṣètàn ọlọ́ni ya ayyuhal ladina amanu kulu mimma fil ardi halalan tayyiban. ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa jẹ nínú tó wà ńlẹ̀ eléyìí tó jẹ́ tọ́ tó sì dùn tó dára ẹ má tẹ̀lé ìlànà ṣetán ó túmọ̀ sí pé ẹnjọba ti jẹ halal tí ń jẹ haram ó ti tẹ̀lé ìlànà ṣetán àṣetán ìtẹ́rí yẹn ọlọ́run tó dájú ní pọ́tà yìí ọ̀tá tó fojú hàn gbangba nínú aburú òun náà ní kí gbogbo ẹni tí bá ti ń jẹ owó haram àdúrà wọn ò ní gbà ẹ máa ṣàdúrà kò ní gbà ẹ̀yin náà lè jẹ́ sábàbí tí ò fi gbà nítorí pé máa kọ dínà kádùn ọgbà nínú hadithi Abu Hurairah radiyallahu anhu kánàbí sallallahu alaihi wasallam ti fún wa nírò pé ọba mímọ́ lọ́lọ́run kì í gbà nǹkan àyàfi ń máa. إن الله تعالى طيب لا يقبل إلا طيبا Ànábì wa sọ níparí àdìsí yẹn nípa ọkùnrin kan tó máa ń rìnrìn àjò tó sì máa ń pẹ́ lórí ìrìn àjò rẹ̀ ìmọ̀ wa ń gbọ́wọ́ sókè bẹ́lọ̀ tó ti pété yẹn bá wà lórí ìrìn àjò àdúrà tí bá sì tún jẹ́ ẹni tó ṣe é gbé ọwọ́ à ń kó kó ti rẹ̀ látàrí ìrìn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ arákùnrin yóò máa pọ́ lọ́n pé ya Rabbi ya Rabb ya Rabb nínú orúkọ tí èèyàn fi pe ọlọ́run tọ́lọ̀ máa ń dáhùn síbẹ̀síbẹ̀ òun ọ̀ máa ṣe ya Rabbi ya Rabb àdúrà rẹ̀ ò ní gbà kí ló dé anábì ni wa mat'amuhu haram torí kí n ń jẹ haram ni wa mashrabuhu haram n ti mu haram ni wa malbasuhu haram ntí ń wọ̀ sọ́rùn haramu ni wa gudhiya bil harami ntí wọ́n fi wò ó haramu ni ntí wọ́n fi tọ́ dàgbà haramu ni fa anna yustajabu lah báwo la ti ṣe fẹ́ gbàdúrà rẹ̀ nínú aburú tó tún wà nínú ká máa jẹ haram òun náà ni pé gbogbo ń tá a bá mú tá a ná nínú owó haramu yẹn pa afẹ́ fi rí rere gbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ò ní gbà nítorí pé inna Allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiban bẹ́ẹ̀ náà ni nínú àdìsí mi anabi sallallahu alayhi wa sallam wọ́n fi hàn wá wíkẹ́ man kasaba malan haraman fatasaddaqa bihi lam yakun lahu fihi وكان إصره عليه رواه ابن حبان بسند صحيح النبي صلى الله عليه وسلم يعني تبا سارة لا تروا وتجكونا حرام لو تري كوني لا دغبان بي ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ orí rẹ̀ ni ó sì wà eléyìí túmọ̀ sí pé ọgbà ká ṣọ́ra ọgbà sára owó tó wà pò mí sọ́nà tó dáa lọ́gbà wà àbí sọ́nà tó dáa nínú aburú tó tún wà fún ká máa jẹ haram òun náà ni pé ọ̀lẹ́ ọba àwọn oríkèé wa níbi ká sin lọ gbogbo ẹni tó bá ti ń jẹ haram ara wọn kì í dá sánsán láti sin lọ yóò máa rí ìrẹ̀wẹ̀sì ọkàn ìrẹ̀pẹ̀tì yóò máa jẹ tiẹ̀ gbogbo gbà nítorí kíni torí pọ̀ ń jẹ haram Ibrahim ibnu Adham ọ̀kan nínú àwọn tàbíìn ni ó sì jẹ́ sílọ̀n sílọ̀n gidi tó tún ní mà pẹ̀lú tiẹ̀ ó lóun rẹ́ nìkan tí ń ṣe sọ̀lẹ́ so ara rẹ̀ ò wá jágara sí sọ̀lá tì í tòròjú tòròjú ti mẹ́lẹ́ ti mẹ́lẹ́ ní fi ṣe ó nígbà tó wọn wá di ọ̀rọ̀ rẹ̀ wọn rí i pé látara mákàlín haramin látara haramu ti ń jẹ láìdá ti ṣe torí ẹni tí bá ti ń jẹ haram kò lè gbọ́ pé wọ́n ń pèpè fún sọlá kára rẹ̀ ọ yá sàtì lọ bó dé bẹ́ẹ̀ náà tòròjú ti mẹ́lẹ́ ní òfìsé ó lè máa bára sí kọ́kàn rẹ̀ ọmọ sí bẹ́ẹ̀ nínú aburú tó tún wà nínú ká máa jẹ haram kó náà ní pọ́lọ́ wọn dẹ̀yàn wò pẹ̀lú ròyìnròyìn nínú aburú kó náà ní pàtùbọ̀tán ru wọn kì í dáa nínú aburú kó náà ní pé ọlọ́run ò ní fún ọ lésì fọ́ nígbà tó o bá dénú sàárè tí màlẹ́kà bá ń bi ọ́ léèrè ìbéèrè mẹ́ta tí gbogbo wa ti mọ ìwọ ò ní rẹ́sì fọ̀ ọlọ́run kó jẹ́ ká rẹ́sì fọ̀ nínú aburú òun náà nípa ẹni tí bá ń jẹ haram tó padà parí ọ̀rọ̀ rẹ̀ sínú ná kí wọ́n á la jẹ kí la fi gbà torí ẹ̀ ẹ ká ṣọ́ra fún haram haram kéré ni ọ̀pọ̀ ni gbogbo nílàka ìgbọ́dọ̀ ṣọ́ra fún un. ẹni tí ń fi haramu lọ kò fẹ́ràn rẹ̀ gbogbo à jẹ irú ètò ti di tọrọ fọnkálé nàìjíríà yìí ọ̀tọ̀ ní sẹ́tò ń ṣe ń gbowó oṣù lé lórí ọ̀tọ̀ lówó àbẹ̀tẹ́lẹ̀ tó tún máa béèrè kó tó ṣe sẹ́tò ń gbowó oṣù gbogbo eléyìí haramu ni gbogbo ẹ̀ ẹ rí i pé iná lọ́pọ̀lọpọ̀ fi ń sẹ̀mí lónìí wọn àkáwó oṣù wọn kún kankan mọ́ bí owó àbẹ̀tẹ́lẹ̀ gbogbo ẹ̀ lábẹ́ òfin ọlọ́run haramu àtẹ̀mí àti wọ́ lọ́rọ́ bá wí o ká jìnnà sí gbogbo ètò bá jẹ́ haram nínú owó ká má ṣe gbà ká má ṣe jẹ ká bẹ̀rù ọlọ́run ká gbé mọ́tò wa tún ṣe lọ́dọ̀ rẹ̀ ó sì ní mọ́tò yẹn ó tọ́ la sọ́tún la kó tó rí gbà nítorí àwọn sẹ́tẹ̀fẹ́ ṣe ń bẹ pọ̀ ẹ́ńjìnì lẹ wò kí ló mú yín máa sí. Si gbogbo àwọn àyè tí a máa kó nǹkan pamọ́ sínú ọkọ̀ kí ló dé tẹ̀sí ẹ̀yin òṣìṣẹ́ jà ráàmù tẹ̀sí mà pé bójú bá rí ọwọ́ lè má dùn tẹ̀ bá rí i pé bàbá yìí ó gbé two hundred and fifty thousand ó gbé síbì kan bẹ̀ ó gbàgbé rẹ̀ fóònù náà sì fẹ́ dán yín wò ní tẹ̀yìn ọ̀mù wọ́n sì di owó yẹn fifty fifty thousand ní nígbà tí ń gọ̀ ẹ bá yọ bíi mẹ́wàá nínú ìdì mewa, mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá ẹ̀sùn bá wọn dì padà. bàtàwọn padà ró wọn rí kó dín. gbàtà tí wọn wá ní sọ mi ni mọ́tò lẹ́ gbé fèmí o. èèyàn pọ̀ nkárá ju à. Allah kò burú bó ṣe máa ọ̀dájú àti rọ́ọ̀pá o kò gbìyànjú ẹ̀fọ́ lọ́njọ́ gbẹ̀ndẹ̀lùkìyàmù. owó haram ọmọ yìí pé wọ́n ti sanwó yẹn fún ọ tẹ́lẹ̀ náà àwọn ń gé kọ́kọ́rọ́ jẹ oníwọ̀n tí ìsanwó fún kọ́kọ́rọ́ tó ń gé jẹ ó túmọ̀ sí pọ̀ oko burúkú ó ní ògùn nìyẹn sẹ́mi tó ògùn nù ọ̀gbádùn lọ́wọ́ ní ogun kọ òun ló máa gé bàtà jẹ ó lè Allah ní kò kó torí àwọn èèyàn wá wọ́n mọ oríṣiríṣi ọ̀nà tí wọ́n fi wá haram mùsùlùmí ni wọ́n orúkọ islam yẹn má bàjẹ́ nínú àìfẹ́ borúkọ islam jẹ́ ó ní pé mọ mọ́pá mọ mọ́sẹ̀ kúrò nínú jíjẹ haram ọlọ́run kó gbà wá lọ́wọ́ haram ọlọ́run kó fi halal kó fi rọ́pò haram fún wa ọlọ́run ẹlẹ́dàá kó bá fi àlùbáríkà sí gbogbo ntọ́ bá fún wa kó jẹ́ kí n tó fún wa kọjọ jọ lójú kó fi lé wa jìnnà sí gbogbo ohun tó ṣe léèwọ̀ kárántí pé nígbà tá à ń sọ̀rọ̀ nípa ọlá tí ń bẹ fún ká máa jẹ halal aburú tí ń bẹ fún ká máa jẹ haram ẹnìkan lọ́lọ́run fi gbogbo dáadáa yìí rán sí wa oná lọ́gá wa nabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹni tó sàlàyé fún ayéké tí òfin kankan pamọ́ nínú tọ́lọ̀ ń fìràn nínú wọ rẹ̀ lórí wa oná ní ká máa ṣe àsọ̀látù torí pé ọlọ́run ẹlẹ́dàá wa. àtàwọn màláíkà rẹ̀ alápọ̀nlé àwọn náà ń ṣe àsọ̀láàtì fanabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam fallahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa sallim tasliman kathira وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله Thank you. الله أكبر الله أكبر لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله